ẹni tó rí ṣẹ́gi ọlá fún láwùjọ iléèwé iléeṣẹ́ ńláńlá lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ níjọ àsìkò ti tó láti wá ṣonígbọ̀wọ́ ọlọ́kan ọ̀jọ̀kan ètò tá a ti ṣàlàkalẹ̀ rẹ̀ níkànnì fresh one oh seven point nine fm abẹ́òkúta bí ìrún pípé ẹ̀dìdì ẹ̀músàárì jẹ́ wá sí àtìgbàdégbà àyọkẹ́ nínú alukuran bẹ́ẹ̀ fẹ́ ṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọgbọ̀n ìṣẹ́jú àbí wákàtí kan gbogbo ẹ̀ la yẹ wà fún lọ́wọ́ tí ò fresh one oh seven point nine fm tó wà lọ́sọ̀gbọ̀ presidential etop Abẹ́òkúta ẹ kàn sẹ́ka akéde àti polówó ọjà wa lónìí fún ìkéyìí àlàkalẹ̀ ètò tó bá wù yín ẹ rántí wípé kò síye tá a ná sójú ọ̀nà tọ́lọ́hún tà nábì tó kéré tàbí pọ̀ jù ọlọ́run ọba àlá kò ní dùn wá ládàá rẹ̀ láyé ń bí àtọ́jọ́ ń gbèdé àlòkè àmọ́ Fresh FM Abẹ́òkúta ló ń kí wa kú àmójúbọ̀ oṣù Ramadan. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. yeah. way they frown your face. Why do you frown, my friend? Omi ti dànù, ṣé ní ká máa dúpẹ́? Pàkèrè but give thanks to God say, never break. bá fi you. mọ̀ pé yín wà lábẹ́. kan mi ò lè tẹ́gbẹ́ ó yarí mo dọ̀kọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n gbìyànjú tí wọ́n ṣáàtì bá mi jẹ́ láéláé wọ́n padà find out pé mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo wọ́n wá wá wá wọ́n lérí wọ́n lé lé lé wọ́n lé bá ẹ̀jáwọ́ lápọ̀ tí yóò yọ kẹlọ gbóbi lákaná mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo ó yọ wá mi ní mo wá mi ò dẹ̀ ṣàfarawé mo ní ṣùkúṣùkú bámbám ẹni tó bá wọ́n wo mi bí alákọ̀ọ́rí fígbàfígbà mi ṣáṣì fígbà ojú rere lọ́nà gbogbo bí mo ṣe ń gbèjà ara mo ṣe ń múlò. mo láyé kan ó kò gan ayé fẹ́ ó fẹ́ náà kì í ṣe fẹ́ mi kó na turn by turn ó dùn gan. wọ́n ní mi ò lè dàgbọ́n mi ò lè tẹ́gbẹ́ mo yarí mo dọ̀kùnrún mọ́ wọn lọ́wọ́ wọ́n gbìyànjú tí wọ́n ṣá ti bà mí jẹ́ láéláé wọ́n padà find out pé mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo. wọ́n wá wá wá wọn lè rí wọ́n lè lè lè wọ́n lè bá ẹ̀jáwọ́ lápọ̀ tí yóò yọ kẹ́ lọ gómìnà. sọ̀rọ̀ tó yí gbogbo mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo. mo láyé kan ó kàn gan ayé fẹ́ ó fẹ́ gan kì í ṣe fẹ́ nìkan na turn by turn ó dùn gan wọ́n ní mi ò lè dà kan mi ò lè tẹ́gbẹ́ mo yarí mo dọ̀kọ̀ràn mọ́ wọn lọ́wọ́ wọ́n gbìyànjú tí wọ́n ṣá bá a níjẹ́ láéláé wọ́n padà find out pé mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí ìdẹ́gbẹ̀gbẹ̀ rédíò gbọ́ bó ṣe ń dún sétí bíi wúwà. ṣe jẹ́jẹ́ lẹ́yìn gbà. Jẹ́jẹ́. Àtẹ́kàn mi sì. Jẹ́jẹ́. Easy easy. Jẹ́jẹ́. Wọ́n ní kò yẹ Pànàmá. Jẹ́jẹ́. Wo bí sì bí fòdà. Jẹ́jẹ́. Wọ́n ní kò gan bára. Jẹ́jẹ́. Wo fọ̀wọ́ gan bára. Jẹ́jẹ́. Wo fọ̀wọ́ mi kájú. Jẹ́jẹ́. Bá pa ẹ́. Mr. Yedela Egba. I take an easy. Yeah, easy, easy. I want to go here for Nama. I want to be for I want to go Gambara. Go for Gambara. Go for Wobi Kanju. Ah. ètìtì káyì káyì ìjọba mífọ̀ wọ́n tẹ̀sí mi pariwo náà bá gbà ẹ mú wádìí ìjírí ẹlẹ́jù wádìí tí fẹ̀wọ̀n jura àárẹ̀ yìí pọ̀ ju trailer and the gum ọmọ yẹrí yẹ òkò. ọmọ yẹrí yẹ òkò. ọmọ yẹrí yẹ òkò. ọmọ yẹrí yẹ òkò. máa rọra ọlọ́kadà. má ṣe jẹ́jẹ́. máa rọra ọlọ́kadà take am easy. ra ọlọ́kadà. má ṣe jẹ́jẹ́. ra ọlọ́kadà. bóyá take am easy. jẹ́jẹ́. ilẹ̀ ẹgbà. praise and worship ní sìnkú pọ̀jẹ́ lábílẹ̀ olúwa wọ́n ní kò yẹ pẹ̀lẹ́ àmọ́ mo fi tìbí bòdà wọ́n ní kò ga bára mo fọ̀wọ́ ga bára mo fọ̀wọ́ mi kájú àgbà ẹ̀ ṣé wọ́n dẹ̀ débi one way, no pass one way. Má by one way, no pass one way. down, down, Onídàáfò, onídàáfò, onímọ̀lù, onímọ̀lù, ọlọ́kadà, ọlọ́kadà. Má gba one way, má by one way, no pass one way, no pass one way, one way. Ẹ̀jẹ̀ ń jẹ́ yóò rí mi o, ẹ̀jẹ̀ ń jẹ́ yóò rí mi o, ẹ̀jẹ̀. gbà má ló gbà mí má ló gbà má ló gbà má ló gbà tèmi má ló gbà ó má ló gbà tèmi ó. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. for you. for lajú ẹni sílẹ̀ kìtà lùbọ́ wọ̀ ọ́ ẹ̀yin òbí tẹ́ bẹ̀sù gbẹ̀gbà tẹ́ ń gbọ́jà láwọn ọmọ léńjẹ léńjẹ lórí aburú kan kò ní ṣẹlẹ̀ láwọn ọmọ wa àmọ́ ká rántí pé kójú má rí bi gbogbo ara lògùn ẹ̀ ọmọ ẹni lọ̀lẹ́ ẹni àtòbí àtàlágbàtọ́. ẹ lọmọ nílòkulò.